àtúfọ́n bá olóore o ọpẹ́ ló yẹ mí ló yẹ mí o ọpẹ́ ló yẹ mí Aisha tó fọ́ba olóore. ikú tó yẹ kó pa ní Aisha o bó bá ṣì ní ní fìlà o ikú tó yẹ kó pa ní àyíṣà o bó bá ṣì ní ní fìlà ọtọpẹ o mo dúpẹ́ o ṣe Ọlọ́run mo dúpẹ́ o ṣe aláwòrán wá gbọ́ bẹ́ẹ̀ mi mo dúpẹ́ o mo dúpẹ́ o ṣeun aláwòrán. tèmi àti gbogbo ọmọlẹ́yìn mi pátápátá a dúpẹ́ o ṣé ọlọ́run a dúpẹ́ o ṣé aláòrà wá gbọ́ pẹ́ àwa. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò pè mí àti àwọn ọmọ iṣẹ́ mi tí ò pẹ́ nìkankan ló kó nínú wa alhamdulilayi rabbil alamin èní ni tuesday ní ló pè jẹrin alẹ́ saturday agbèrè kúrò ní anilọsí program ní ìbàdàn ní accident ń ṣẹlẹ̀ ní ògèrè kò sẹ́ni tó rí mọ́tò yẹn tí kò bá sọ wípé ah, gbogbo àwọn tó wà ní mọ́tò yẹn àwọn èèyàn máa ti kó o a ò gbẹni tí ó bá tiẹ̀ bí èèyàn kàwé méjì ni wọn tí ò bá kú gan-an bí ẹsẹ̀ kan yìí ẹsẹ̀ kan ló máa wà wọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àti mi àti gbogbo àwọn ọmọ iṣẹ́ mi tí wọ́n wà nínú mọ́tò yẹn pátápátá alhamdulillah pé ẹnìkankan ò kú ẹnìkankan ò kú gbogbo àwọn tí wọ́n fara pa ta kó lọ sọ́spítù they were eight in numbers báwọn tí wọ́n ṣe ṣe gan-an alhamdulilayi pé wọ́n respond sí treatment àwọn tó wà ní general hospital wà general hospital nínú wọn àwọn tí wọ́n wà níbi tó ti bá wọn tó ẹsẹ̀ tó apá wọ́n wà níbẹ̀ wọ́n dẹ̀ ní respond sí treatment mo wá fàsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Omuniyas pátápátá ah, tó ọlọ́run ní jẹ́ kí a fi ohun búburú mọ iye ara wa ẹ ṣé gan mo dúpẹ́ gbogbo àwọn èèyàn tó ń pè lọ́tún lọ́sì láti ọjọ́ Sunday gbogbo àwọn tó ń mẹ́sẹ̀gì àwọn tó ń fi nǹkan ṣọwọ́ tó fi ránṣẹ́ ẹ ṣé gan lọ́run kó bá mi dúpẹ́ fún yín ikú òjijì òní mi wọlé tọ̀ yìí ẹ̀ ní rògbò ìjàmbá o ó kéré ó tẹ̀bi kò ní kan ẹnì kọ̀ọ̀kan yín mo dúpẹ́ ẹ kú ìfẹ́ ẹ kú ìfẹ́. Àwọn rumours tó wá ń lọ káàkiri ni pé eh, Wunmi Nyasi ti kú, nígbà tá a rí picture ẹ̀ níbi àwọn pictures yẹn nǹkankan. Mi ò kú o. Mi ò kú o. Mi ò kú o. Mo wà láàyè o. Òun náà ló fa sábàbí life tí mò ń ṣe yìí. Máa fẹ́ kí ẹ bá mi share ẹ̀ because news yẹn ti trend gan. Ẹ eh, Wunmi ti kú, Wunmi ti kú. Mi ò kú o ọlọ́run dẹ̀ ní jẹ́ mi mi lè gbèdò báyẹn ah. àti gbogbo ẹni tó bá bá mi ṣàmì kò fẹ́ kẹ́ bá mi ṣe àyè gbogbo tí níìsì yẹn dé kó tó lè débẹ̀ padà wípé mo wà òkè gbogbo àwọn ọmọ tí wọ́n dẹ̀ ṣèṣe náà alhamdulilayi pé wọ́n ń response to treatment ìkọ̀kan ò ṣe mí ẹ ṣe gan mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde ìrànwọ́. Ah. Club ní UNFC, particularly the President, Adekunle Amir Ayanfe, àti Ameerah Ọ̀ṣọ́gbodigbo ẹ ṣé gan mo dúpẹ́ pẹ̀lú gbogbo fans club pátápátá, then Ismail in general, ẹ ṣé gan mo dúpẹ́, wọ́n ti wá bá mi lógèrè ibi tí mo wà yẹn. Ẹ ṣé gan, Ọlọ́run kó bá mi san yín lẹ́san ire àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà, gbogbo àwọn èèyàn tí mi ò lè dárúkọ tí wọ́n dìde wọn, ẹ ṣé gan Ọlọ́run kó bá mi san yín lẹ́san ire. Then a ti dúpẹ́ f'Ọlọ́run pé kò mọ ẹ̀mí anybody lọ àwọn èèyàn náà ní òde tí ń múni lọ́nà alhamdulilayi tó bá mẹ́rin ẹnìkan lọ kí la fẹ́ ṣe ń kọ́ ọjọ́ yẹn ò yẹ gbogbo ẹ̀yin fans mi april twelve yẹn mo mọ̀ wípé ọjọ́ pé àtọjọ́ ayọ̀ ọjọ́ orin ọjọ́ èrè ọjọ́ ìdùnnú ni april twelve yẹn ṣì wà intact so ẹ túbọ̀ màmá mi tó ń kún fún àdúrà lórí ọjọ́ yẹn ọlọ́run kó ṣojú yẹn lọ́jọ́ ìdùnnú délẹ̀ fún mi gbogbo ẹni tó bá ṣe nídìí àwọn nǹkan tí à ń post nígbà yẹn nípa program ẹ pè sáwọn numbers tó wà ń bẹ̀ yẹn mọ́ṣáláà bí kòtò láti láì tààlà ọlọ́run kó bá mi sọ nìkan kí n lè sọ wa rahmatulahi tààlà wa barakatuh.